mi ni mo ní síìtì gbà gbé síìtì gbà gbé síìtì mi filẹ̀ fún mi filẹ̀ fún mi wo wo wo wo filẹ̀ fún mi kí ló ṣe yín tẹ̀ ń jà kí lẹ̀ ń jalè lórí súwìtì. ó ti láṣù jìjì ẹ̀dùn ó wá fẹ́ gba ti tèmi. wàá dẹ̀ ti filẹ̀ fẹ́ gun ẹ̀ ṣé bẹ́ẹ̀ gun ẹ̀ ni. kò ń ṣe ẹ̀gbọ́n mi ọlọ́run kò fi ṣẹ̀gbọ́n mi nítorí kọ́ndíṣọ̀n mi. wo fílẹ̀ fẹ́ gbìn jẹ́ kó là ó ṣàgbọ́n tó sọ sí àbí ẹ má jà mọ́ sọ́tìgbọ́ fílẹ̀ fún jẹ́ kó ó jẹ́ àlẹ́. ìyá ẹ má dúdú mọ́ òfò mọ́ ẹ má dúdú mọ́ no matter mọ́ no matter mọ́ àyíké. kí ni gbogbo ẹtú tẹ̀ ń lójú ọ̀nà ẹ̀ ń tiẹ̀ ibẹ̀ ẹ̀ báyà tì mí ni. nítorí bẹ́kẹ̀ mẹ́yìn máa dé jáde nínú ilé onímọ̀jẹ́ ní jáde yé mi jáde ìgbà míì máa ní jẹ́ dòtò nínú ilé tẹ́ bá mọ̀ pé ẹ̀tún yìí wà lára yín jẹ bẹ́ẹ̀ jù ẹ wá bẹ̀rẹ̀ sí ní tuntun tì àwọn èèyàn tó bá yín mi lẹ́nà dájọ́ ọ̀nà dájọ́ yìnbọn tẹ̀ ń tuntun wọn ní máa fi ń gbé kílò tẹ̀ jẹ́ fi ń tuntun sẹ́mi ni mò ń bẹ̀ yín nú jẹ. ó ti ọkọ mi wò. mò ń bẹ̀ yín nú jẹ ọbẹ̀ mi nú jẹ o. kíyá títẹ̀ ń tuntun. Ah, owó fún mi láyọ̀ ni o o lè yẹ o lè mọ tó ń bà mí nínú jẹ́. kí ló bẹ̀ yín nú jẹ. o tó pa mí lẹ́kún. Ah fìlà mo ti gbọ́. jẹ̀yì tọ́jọ́ máa ń bẹ yóò tè tó ń bẹ yóò tè tí ò jẹ́ yí padà olóyàn òyùn olóyàn òjò olóyàn ọ̀dá bó ṣe lè wù tó yí lábáyọ yọ̀ọ̀dù máa tọmọ fún yín. lábáyọ yọ ẹ máa torí iye ni I will make you proud. I will be a good son for you paying you. I will be embedded. Then you will be you will be dead. Hey, ìyá ni ìyá mi. Eh.

Serhat. How are you? I'm fine. Mm. Báwo ni, àwọn ah, máa yẹ ilé nìkẹ́. Okay. Then what is wrong with you? This is not my baby. Kí ló share. Nothing much. Mo kàn ní mood swing níbi iṣẹ́ ni. Mi ò hmm. ní mood swing. Kí ló fa mood swing o? <laughs> Ó ṣẹlẹ̀ láti ibi iṣẹ́ mi wà lọ wẹ̀ oúnjẹ ti rẹ́dí. but still i want to know kí ló fa mood swing. come on kí ló fa mood swing. Hmm. talk to me. come on show me some. Hmm? show me some. why why why are you like this kí ló ṣe now you are moody. náà rè yí náà rè yí ṣe ọkùnrin ẹ tán nígbà. ṣe ṣe ṣe wọn náà rọmọ kẹ ẹ lágbára Ọlọ́run ò ní dààmú ojú ò ní tiẹ̀ bóyá jókòó kájà máa gbé. ẹ̀yin ní jẹjẹ mo jẹ tọrọ oya oya máa jẹ yẹn. ẹ mọ̀ pé téèyàn bá ti ń dáná ládàtà yọ̀ nínú nínú títì ó máa ń yẹ èèyàn láti jẹun gbogbo àwọn èpì yẹn á ti yọ tíyàn ní mú èèyàn yín lè jẹun tàtà ẹyin ní tẹ jẹun ohun tó jẹ yẹn. àmọ́ yẹ kó jẹ díẹ̀ mọ̀ pé tó bá jẹ náà nínú mi máa fi dùn. torí ti ń mo jẹ́ máwo lè la obìnrin kan bí àmúlá gúngún. mi ìfẹ́ bí n dandan tán ni yìí. fi kẹ́nu. mo ń wẹ̀tí wẹ̀tí mi fẹ́ kó tó bí jọ wéètì kí ló wà tó ń wọ. mò ń wò ti wéèt mò ń wò ti height. àyìndé ah. ah! height height mi mò ń wò ti ẹ̀ náà méjèèjì. mò ń wò ti height. mò ń wò ti wéèt mo dẹ̀ ń wò ti height. gíga kọ́ ló ń sọ. ní gígùn ẹmọ méjèèyàn bá jẹun lẹ́gbẹ́jì ńgbà mi èèyàn lèjì jiut height. àyìndé. ẹ máa jẹun ẹ má tọrọ lórí oúnjẹ ẹ máa jẹun mi ìbẹ́ jẹun yányá. ẹ bẹ̀yẹ ẹ máa jẹ máa jẹ. ẹnu mi ò tó bá jẹ́ mi ní sọ̀rọ̀ mọ́. ẹnu mi ò jí ni. jẹ mi lè jẹ tó ìwọ náà ti mọ̀ pé níwọ̀n ló ń jẹ mi. ẹ wá lè tẹ máa mú jà yín màá mi. àṣé lè máa gbẹnu ẹ báyìí. ẹ máa wẹ jẹ màá mọ mi máa tẹyàn tẹ máa mú jà yìí tẹ bá yó ẹ mọ ìmọ̀tọ́ bẹ́ẹ̀ mi ìfẹ́ jẹ ẹni dá fọ́tún. máa yó máa yó díẹ̀ náà ni mo kó jẹ mi ò pọ̀. ìbéyín ni mo bẹ́ fi jẹ o mẹ́mi ẹ jọ pé mo dé mo fẹ́ yàn yín lọ́wọ́ ni o. a ò ṣe ọkọ mi. mo yàn yín lọ́wọ́ ni. o ṣe èmi náà mọ̀ bẹ́ẹ̀ ó yá mm. mo rọra o ah, ah, aṣọ ah, máa rọra díẹ̀ díẹ̀ orí bẹ́ẹ̀ mi ṣe ń bù ni. ẹnu mi ò kí. kò ṣe. yáyáyáyá. ọjà kò burú gbà mí. tẹ́ ẹ tọ yẹ. Hmm. lọ́dún bàbá yín jẹ́ tiẹ̀ máa ń tẹ̀ ẹ̀ náà. ń gbọ́dọ̀ ń tẹ̀ ẹ̀ náà. Ah, ẹ̀ ń tọ̀ yẹn. Àyìndé kí ló dé tó ń bu oúnjẹ lẹ́ǹkan náà báyìí mi ni o máa jẹ mo lè fi gbogbo ẹ lẹ́fun ẹ kó jẹ kí ló dé tó ń bu wa. mo yà pé yìnyín mi lè bí ẹ̀jìn má jẹ mọ́. ó dà jẹ́ má jẹ́ má jẹ́ ó bá ti gbẹnu ẹ̀ ó yá. èmi dẹnu mi ò tí. Hmm, ẹ mẹ pẹ̀lú ọkọ mi. bẹ́ẹ̀ hmm. ẹ jí mẹ́rin jí ló ti rà yín yẹn hmm. ṣáà. Ah, ah. wàá ṣọ wo wo. tọ̀jà tí mi yẹ yẹ ẹ mú pẹ̀ mọ́. Ah, ìwọ ni kò jẹ. ẹmú pè mí. àní kò jẹ pọ̀ mọ́. ǹbẹ jẹun pípọ̀. ǹbẹ jẹun pípọ̀. jẹ pọ̀ mọ́. ẹjọ́ ó wá láti inú yín bí ti jẹ pọ̀ mí tó wá láti inú yín bí ti jẹ pọ̀ mí. àti inú mi ni iṣẹ́ ọkọ mi ọjọ́ tí ń lọ́gbọ́ jà yíyàn mọ́mí jẹ́ máa mú gẹ̀ yé ètò yẹ. mi mú gàrí mo ti yó báyìí. àjọyẹ ọ̀yẹ́ tó adìyẹ ayé ah. ọmọ ìyá eléyè tó ń fọ́ bómi tó lè fẹ́ fẹ́ mi ẹ mọ̀ bí mo fi ń ta tọ́ ah. ó ti ní ọmọ bómi ní ọ̀dẹ̀ ìyájẹ́ ọ̀dẹ̀ mẹ́yìn eh, ló máa fún ẹ ló máa bómi ní ọ̀dẹ̀ tí bí mo jẹ yìí. Eh, tó bá gbé wá o gbé fi tèmi lẹ̀ mm. eh, ṣe ọkọ mi. àdùnní èdè mm. ẹ jàre lọ́ra mu ṣé bẹ́ẹ̀ ṣe. èdè ètò kó jẹ yòókù tán lẹ́ẹ̀kan. kò sí ìwọ. àní kó dúró jẹ tán mo ti yó. kò sí pi. ó ní ṣá ọ. fún ọ òfẹ́ mi ayé ọ kalẹ̀ ìfẹ́ mi ó a fún ọkọ o sùn ni. n kò mọ. ohun òpin bí ti bá o. Are you sure you are fine? I'm fine. You are fine. Mm. No, you are not. Because mo rántí pé um, ìgbà tí mo dé láti fi ṣe ni mo ti kọ́kọ́ notice I asked you and you insisted that you are fine then later you said you had mood swing but you promised everything is gonna be fine but obviously you are still not fine what is wrong with you what is bothering your tender heart kí ló talk to me I'm your boo. Kumi you are actually my problem. me. yes. how. ìwọ ló ń kó mi sí ròònù lọ́sàn-án ọ̀rọ̀ ẹ ló ń gbọ́n lójú mi lóru ah. jọ kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ pa mí ni. Um, babe <laughs> má bínú o um, èmi àti ẹ we've been together for years and mi ò dẹ̀ ever rò pé bóyá ọjọ́ kan wà tí mo ever alter not even for once so why tó ṣe máa di pé you just said it now that um, èmi um, ni mò ń gbóorun lójú ẹ lọ́yìn òru àbí ni mò ń gbomi jí lójú ẹ lọ́sàn-án báwo tiẹ̀ ló ṣe sọ I don't get. Okay. I will make you understand. This is our fourth year of friendship, right? Yeah, I know. Two years in relationship. Yes, mi ò dẹ̀ tí ì ọtí ẹ rí not even for once. I understand. Um, is this going to be our final destination? Of course, mi sọ yẹ kí mi ò ṣe mọ́ náà. Uh, not in that sense. Are you going to stop at me being your fiancé alone? Kumi, when are you going to make me your wife? I don't understand. You, you, this... But, um, babe, babe, babe. Ó kàn stress ara ẹ̀ ni. Ṣé mo sọ yẹn kí mi ò fẹ́ ẹ mọ́ ni? Oh. ṣé wọ́n sọ fún mi pé wò ó fẹ́ mi mọ́. of course èmi àti ṣáàṣì lájọ wọn lé mi àjọ jókòó báyìí. ẹ ó ti yé mi you just want to leave me here kí call one, be by. Life, family, life, mi láì see if you know you're not going to wife me Please, I beg you, just let me go. I'm not getting any younger anymore. You show more demo now. <laughs> ah. Babe, don't tell me this is why you have been giving yourself stress. Sọ fún mi, ṣé kò Wow, this gender sha. Oh, really? Any problem oh? <laughs> I see. Oti, ti this gender sha. Of course. I see. Okay, um, in case you have forgotten, let me remind you. Tèmi and Tete were in a relationship yìí àti ń dé tara wa. Kò ń ṣe ẹ̀kíní, kò ń ṣe ẹ̀kejì, kò ń ṣe In fact, I have lost count of iye ìgbà tí mo ti lọ sọ́dọ̀ àwọn parents ẹ̀. Àwọn siblings ẹ̀ èmi àti wọn pàdé We communicate time to time. So is that not a proof for you to know that I'm serious? I see that, Bokumi, please tell me, is it the same thing at your own end? Ṣé same thing in lọ́dọ̀ ẹ̀? Don't bot me, please. Don't bot me. Ìwọ náà sọ ń sìn pé gbogbo àwọn àbúrò mi lo ń bá sọ̀rọ̀ lórí fóònù. Gbogbo àwọn fámìlì mi ló mọ̀. Gbogbo ọ̀dẹ̀ ló mú ẹ̀ náà. Jọ sọ fún mi, family fámìlì ẹ̀ mélòó lè mi mọ̀? Oh, ever mú mi lọ sọ́dọ̀ àwọn family ẹ̀ kọ̀ọ̀kan rí. practice wà fún mi time. oh time. yeah. till how many years time six years time seven eight nine ten kí n tó mọ ilé tó ti jáde. Ude, Ude, John to your long me. Just take me to your family members, please. Let me know them. Let them know me. Eh, tí ó bá dé jẹ́ pé àwọn parents ẹ ti kú ni, I will understand. At least wọ́n ṣáà láwọn mọ̀lẹ́bí àbí àwọn mọ̀lẹ́bí ẹ náà ṣe rí. Babe, please, at this point, let us put an end to this topic. And surely, um, if not that, mo love ẹ, tí mo dey respect ẹ, ẹ ń sọ̀rọ̀ àbùkù family mi I won't take that from anybody. And please, do not let it repeat itself. Ṣùgbọ́n, and surely, bí tabọ́rọ̀ ìdè, please, check her stop Eh? I have a flight to catch in the morning. So, ṣùgbọ́n, good night. Kumi, Kumi, Oh, o fẹ́ sùn sí àbí? Ọ̀rọ̀ mi ò lé sí. Ọ̀rọ̀ mi ò lé sí àbí. Very good. The end will actually determine the things. Hello? Yeah, Prince Oluwafolajimi Roland on the line. Wo kò sí appointment kankan kò sí nǹkan kan tí mo lè fẹ́ ṣe tó ju nǹkan tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lọ. Any appointment tí ò bá ti lè dúró kò ń ṣe tèmi nìyẹn o. Ah, kò ń ṣe tèmi nìyẹn. Èyí tí mo ń ṣe lọ́wọ́ báyìí kódà mi ò lè filẹ̀ fún anything jáwọ́ ẹ̀ padà no no no no no jáwọ́ ẹ̀ padà báyìí yáà yáà rárá máa lọ straight máa lọ straight. kàfikẹ́ni yẹn pè padà ah, ọ̀rọ̀ ọmọ mi ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọmọ mi mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. My worship ẹ bá mi wẹ̀ ní mi kẹ́ dìde ẹ bá mi wẹ̀ ní. mo ti bẹ́ẹ̀ wo ìwọ owó tọ̀dọ̀ ẹ̀ bẹ̀ yẹn bóyá yíwọ ẹ̀ bá máa wo wájú yẹn ẹ ẹ ó yára wá sẹ́yìn. sori tó bá ti tọ̀ báyìí nice one nice one. ọmọdé that's my princess that's, that's my princess. <laughs> mo rí bó ṣe tọ̀ bó ṣe ṣe bẹ́ẹ̀ ah! tí ẹ bá tètè sọ pé kì í stọ sún fẹ́ súnmọ́ yín tó báyìí. <laughs> orí tèmi kò ya sún sẹ́yìn. <laughs> báwo ni ṣé o ti perfect dáadáa. in fact wàhálà ó ti ń try gan ẹni pé ló drive kọjá ara yín ó dẹ̀ tún lọ ó tún lọ tán. in fact tèmi gan ṣeré tó ṣe tán nìyẹn ọkọ mi ti balẹ̀ tí bá ti ń lọ lẹ́sìn èmi náà á sinmi òun ló máa wà mí lọ lẹ́sìn. àlọ lọ fábẹ́kùtà dádì mi. àná no no no no sà. ẹni máa jókòó tí nìyẹn máa dùn tí máa wà ní pa máa wà ní pa fábẹ́kùtà ni. máa eh? wà ah. mí ah, pa má ti ṣe. no no no ẹ má ti jẹ́ kó máa drive yín sá. ẹ mọ̀ pé street motor yàtọ̀ sí express ó ní láti gain more confidence tó bá ti. ẹgbẹ́ mi burúkú sàn kí ni ó try gan ẹ̀yin lè mọ confidence lèrè bẹ́ẹ̀ ni. mo sọ fún wọn pé ká fi mí sílẹ̀ kan kí wa mọ́tò yẹn má express fún ara mi ni mo ti mọ̀ wà dáadáa ọ̀bẹ níwọ̀n ẹ̀bẹ níwọ̀n ẹni ẹ má tẹ̀lé mi ẹ má jókòó sínú mọ́tò kẹrẹ bí mo ṣe máa lọ sábẹ́kúta. bá hmm. lọ sábẹ́kúta. princess dádì mi. mo jẹ́rìí ẹ̀ ẹ̀ bọ́ ṣó mọ nǹkan tá a máa ṣe jẹ́ ká gbọ́rọ̀ sóhun lẹ́nu hmm. ah, nǹkan tó ṣe máa wà tó máa sú ẹ ní okay, okay. that's my baby ẹ lè bá mi sọ̀rọ̀ tí ma ṣe lè bá mi sọ̀rọ̀ tí àkọ́kọ́. kí ló ṣẹlẹ̀ èmi máa ṣáájú ẹ̀pọ̀ mi láíláí. ṣé mo pẹ́ ṣe ń nà ọ́. kí lẹ́ ń bára yín fà báyìí omi tó wà níbàyí tẹ́yìn méjì pọ̀nà ẹ má jà lórí omi. wá wá wá tó bá mẹjọ dá má dà sí i wà á béèrè báwo ló ṣe ṣẹlẹ̀. ó bá mi bí àbí kò bá mi bí. mo ṣáà kó lè ṣáájú mi pọ̀ mi. o ò lè ṣáájú mi pọ̀ mi. gbogbo o ò lè ṣáájú mi pọ̀ mi sẹ́ẹ̀ ah, kí ló ṣẹlẹ̀ fún máa fara balẹ̀ kí ló dé ah, ah màá ṣàṣáájú ẹpọn mi. o lè ṣáájú mi pọn mi. ẹ ní sùúrù kí ló dé ẹ ní sùúrù omi tó wà nù táǹkì ó tó yàn twenty pọn irú adé tí wọn bára ń jà ẹdẹ ní sùúrù ẹ pọn kọtẹ fẹ pọn. ó bá mi bí mo dẹ̀ gbúdọ̀ ṣáájú ẹ̀ pọ̀ mi kúrò mi báyìí ni. ẹ ṣeun ẹ̀yin tiẹ̀ mọ ọjọ́ dáńtì yín mo ti ju ẹ̀rù mo ti ju wọn fún ẹ ni tó bá ń ṣe ọ̀wọ́n ni òbọ̀ máa ṣáájú mi pọ̀ mí aṣọ máa jà sí ni. mo ti tó a ah, ṣe rí omi ṣe tó wù ní dábàá ti ní sùúrù ah, wọn máa pọ́n ẹ máa lọ èèyàn tó ètò lè pọ́n mi tán. bẹ́ẹ̀ mo ṣe ti di yín wọ́n fi olè lù ládùúgbò wọ́n máa ṣe gbanigani ládùúgbò bí kò jẹ́wọ́ nìkan fún pàlántà. ó ń ka lára ni ẹ ṣe bọ̀dà ẹ ṣeun gan-an tẹ́ ẹ lára ni wọ́n ń bá mi bẹ́ẹ̀ ni jẹ́ ń sọ fún ẹ wá ṣe tiẹ̀ síwájú wàá rí package ara ẹ̀ ó ti yẹ ẹni sùúrù. mo ti gbọ́ wọ́n ní kọ́ ló mú ọkọ̀ sí rí ṣé kí pé àyè tó fẹ́ lọ pọ̀ mi tó gbé èdè wọ́n ní kó má pọ̀ mi mọ́. kí yóò tẹ̀yẹ. àyè kí yóò tẹ̀yẹ. àní kò má lọ pọ̀ mi fomi lẹ màá mọ bí ṣe máa pọn mi ṣé bí kí ìwọ ṣáà ti lomi ni. ẹ má jẹ ìmọ̀ ẹ̀jẹ̀ yín mo jẹ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ mi pépé lè pọ́n mi ẹ̀jẹ̀ jìnyín pọ́n ẹ̀bùn ma gbogbo a ní kó má lọ pọ́n fi kéèlẹ̀ máa pọ́n à. jẹgbẹ́ ma. tó bá lọ pọ́n mi àyìndé owó tá a fi ń pọ́n mi yẹn ti pọ̀ jù gbogbo ìdajì ti máa dànù kó tó délé ìwọ jókòó tiẹ̀ wà á lomi ìwọ filẹ̀. ẹ ti gbọ́n tún tán mo tọ́ pé èèyàn ní fowó yóò yí tó mẹ́tọ̀ yóò ju òyì tẹ́ fowó yà èmi jíjẹ tó ti yẹ yín tì ẹ má tààmú aya yín yáyáyáyá tíyẹ bí mi fún àìmọye èèyàn ló ń tọrọ oyún mi gbẹdọ ní mi yé gẹ́gẹ́ bí ọmọ nígbà tó ní mi tí mi ò lọ sápá tí mi yé lẹsẹ tí gbogbo ẹyẹ mi jẹ dà gbẹngbẹngbẹngbẹ tí má lè dìde pò yẹn ọjọ́ má jà yí ẹ. ẹ nínú mọ ibi tí mo ti ń yẹn ẹ mọ̀ pé ojú ọ̀nà yẹn ò da ni wọ́n pé bàbá tó mo dúpẹ́ mo bìyìn fóyúwa. mo dúpẹ́ mo bìyìn fóyúwa. mo ò tó yí ní yàrá yọ̀rọ̀ bàbá òye bòjì. mo dúpẹ́ mo bìyìn fóyúwa. ayé yúyà mo dúpẹ́ mo bìyìn wáyé o. Kápá forí. ni wáyé o. Mẹ́lẹ̀ alẹ́. Ṣùgbọ́n mi sẹ́. Àyè dé. Amáré. Mẹ́ta yóò bí. Sọ́dún ti yóò yí méjì sí. Dandandandan ìbò wọn. Tí yóò tẹ̀lé dọ̀? Oyè ẹ̀yìn, oyè òkè ni, o fẹ́ pè mí bá ni. Ẹ̀yẹ́ ǹjẹ́ ẹ̀yẹ́ ǹjẹ́ bẹ́ẹ̀ ni pé mọ́mì ẹ̀ yóò tọ́ mi yóò jù tọ̀. Ó ṣàǹkì yín ni. Tàjọ̀ ohun tí bóyá tó lọ tí yẹ ẹ ṣáà máa dànù. tinubu ọjà tinubu ọjà ilé yín ló máa dànù oyè òpè ìwà òun jọyọ ìwọ mẹmí yọjú àti bẹẹdì tó gbé tọwọ àtiwọ fúnra jẹ kò tí ì tó ga ju ya wọn yọ eyé tì òyèbé ń bò yèbé tí ẹ máa bí ẹ máa bí tuntatunti eyé ti jà yù. ní èdè onígbòbí ni ti ìwọ́dẹ̀ kò sì jẹ́ báńdì tó yẹ kó jẹ́ Yeah, yeah. dànù báyìí. bí ìtẹ̀yìn jẹ́jẹ́jẹ́jẹ́ eyín eyín kì í dànù. pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ mà. ó fẹ́ pọn mi. ẹ ká tán. kò káàsán. mo fẹ́ pọn ní at the same time mo fẹ́ bá yín tọ̀yọ̀. o fẹ́ bá mi sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀. ẹ ti mà tẹ́yí wọ́n ní nítorí dẹ́mẹ̀bẹ̀ jìyà nàìjíríà méjì yẹ̀ yọ̀ bẹ́ẹ̀. lóòótọ́ ni wàá rí mi pa. èdè nítorí bí ìyá mi mẹ́mí ẹ̀mí mẹ́mẹ́mí mẹ̀mẹ́ta torí tó mọ̀ mẹ̀mẹ́ tí ètì ẹ̀yẹ wọn ìtorí ẹ̀ òní mo ti mẹ́rin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn pẹ̀ mi torí mi ìfẹ́ tí ìyá mi tó tí ètì ẹ̀yẹ wọn bó ti yẹ wù tó mẹ́. ẹ ó dà alálùbáríkà ọmọ ní ẹ. ẹnjẹ bẹ̀wọ́n ti máa ń wé ètì owó jù. ẹ lọ́nà wo. tẹyin tẹyin tẹyin tẹyin tẹyin ní má fi wá pọ̀ lọ́dọ̀ yín. tẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dà sínú tó ṣe dọ́mù torí ẹ̀ nílé tẹ́lí dododo yẹn ìtè méje ló máa tún méje méje méje méjì ti pọpẹ di tẹmù tẹmù ló máa tún àmì nítorí bẹ́ẹ̀mí tó déyé ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yù bóyá mo ò fi ń dé yù mí dáadáa ni o bóyá ọ̀nà títí wa tí ò dànù o ìbẹ̀tẹ̀ mi bá máa fi déyé omi á ti dànù tán màá wá padà wá tán fifteen àbí fifteen lọ́dọ̀ yín. o máa ń kan jù bẹ́ẹ̀ lọ ń gbà mí. ẹ̀yin tẹ̀jẹ̀ yé ẹ háró ẹ déjú ẹ táyà ẹ máa ń yanjú pa ah, ah. bẹ́ẹ̀ ni. kí ló fẹ́ gan kí ló fẹ́ kí n ṣe fún ẹ gangan. ẹ̀ ń tẹ́ mami ti máa ń fẹ́ bí mo ti máa ń wéjì owó yẹn àwọn fẹ́ máa wá pọnmi yẹn fún yàyà wọn mi ìjẹ́ pẹ́ tí náà mi pọnmi yẹn fún yàyà wọn èmi ni mo fẹ́ máa pọnmi yẹn fún wọn tí mo fẹ́ tó dẹ̀ m. ẹ jọ mo fẹ́ tí ẹ máa fowó méje yọwó mi iye tí iye tí bá pọ ẹ fowó méje yọwó mi mi ìfẹ́ tí màá mi tà mù ẹ jọ. owó méje tó máa kún dúrọ̀mù. mo fẹ́ tẹ bàbá mi. Hmm tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn ẹ máa ṣe fún ẹ. torí pé àwọn míì wà tó jẹ́ pé wọ́n dá pé tí wọn ò lè ṣe nǹkan tó ń ṣe fún màmá ẹ yìí fún wọn. ìṣẹ̀tì tó tèmi. a ah, kò sí. tó tó tó tó tó tó yẹyẹ mi yé tèmi hmm. ẹ yìí. Àyìndé hmm? òótọ́ ló sọ ó dáa màá wá ṣe fífọ̀ kan fún ẹ owó márùn péré ni màá máa gbà lọ́wọ́ ẹ ò bá àwa pọn twenty kò pọn forty o mo fi yòókù lẹ̀ fún ẹ owó mẹ́yìn. márùn péré one two three four five. yẹnmẹmẹ pẹjẹ bẹẹni. bẹẹni. yínyínyínyín yínyínyínyín dání yín ètè mi. síra ẹlẹ má kí mi má lọ ó dá dìde dìde dìde dìde dìde ah, àyùdé nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn. ẹ ti mú ẹ ti mú ẹ ti mú dúpẹ́ ọwọ́ yín o. tẹ́ ah. yí tẹ́ ẹ bá tú ìjọ tí ìjọ tẹ bá tú nínú tàyé yín ẹ ní mìtì omi ẹ máa yó mi dáná ẹ máa yó mi wẹ̀. owó dákẹ́jà rẹ kọ́kọ́ ṣàdúrà ayé fún mi o tó ṣe tọ̀run bóyá ń tẹ èèyàn bẹ̀rù àbàbà tó dùn yín náà tọ́ndẹ̀ tàyàyé fún yín pé àdúrà dídídídí òun ni mò ń bẹ̀ fún yín. àdúrà gidigidi wo èfé mi lówó mi o. ó dáa ìjọ tí dọ́tẹ̀bì bẹ́ẹ̀ tú nínú tàyé mi omi ò ní wọ́n mi máa yó mi dáná máa yó mi wẹ̀. fún mi lọ́wọ́ fún mi lọ́wọ́. ẹ fẹ̀yẹ́ lọ́jọ́ tẹ bá tún tú omi ò ní yá o ẹ fà mo ní advance. advance èló ló ní. advance twenty naira. irọ́ ló pa márùn-ún ló fẹ́ pọn twenty naira lèmi ń pọn mi. ẹ dé mo ti bẹ ẹ rìn. mo ṣe o. omi máa ń kí o ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó mi yẹn pọ̀ nínú ilé ìtajà ilé ìmáa ń kí o ó máa ń slow. èmi ń tí o. èyí tó slow yẹn náà ni kò pọn pẹ̀lẹ́. ẹ má yọ ẹ má bẹ́yù mi ọ̀pẹ yọ pẹ́ẹ́yẹ àyàndó ọ̀pẹ yọ pẹ́ẹ́yẹ pẹ́pẹ́tì ayé ìgbẹ́ tẹ́ yẹ mi ọ̀pẹ yọ tẹ̀ wọ́n ń lẹ̀jẹ̀ yẹ̀jẹ̀ mọ yẹ̀jẹ̀ yẹ̀jẹ̀ yìí ẹ má wẹ̀ yìí ẹyẹ ẹ. sọ́ọ̀tì kú kí wọ́n gbẹ̀rù ẹ̀. kò tí ì tún sẹ́yìn pé mò ń dọyìn tì ẹ̀jẹ̀ ń jó ó yẹ kí ẹ dówó yẹn padà fún mi. owó wo. jẹ́jú tó dọyìn fún yín ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ olóyin yéé dà ẹ̀yin yéé. fast. ah wo baby mi ò fẹ́ risk anything ni a lè sọ pé kò ní sí traffic kadona kọ́nà di so mo ní ìdàtẹ̀ ìjáde. well that's true. wo mo ti gbàdúrà pé kò rí wọn this time around. àmì o because ó ti délẹ̀kẹta ń to tó ti lọ síbi ẹ̀yìn tó bá wọn. ẹlẹ́kẹta bẹ́lẹ̀kẹrin this is the fourth time. that's true. ah mo kí bọ́dọ̀ àwọn olówó ṣe máa ń rí nìyẹn wọ́n lè decide kan láàrin ọ̀sẹ̀ yìí ẹ̀ẹ̀kan abẹ́ méjì làwọn á lọ síbi iṣẹ́ wọ́n tẹ̀lé decide kan náà wọn ò ní lọ mọ owó ti wà lẹ́nà be family first ló máa mm, that's so sweet of him. mm, that's so sweet of him. mo pé nǹkan tó máa rí ẹ sí nìyẹn tó ti di anything tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ family báyìí orí àṣà ma spark níbi pé tó bá possible fún ẹ o fẹ́ lè sọ mí di full house ọ̀sán bọ̀ ọlọ́run ní fún ẹ kẹ́. <laughs> before ọlọ́run á jẹ́ kó bójú ọlọ́run pàdé ibi tó ń o amen. o. dídùn ló sàn Amen. Mm. Oh, àmín. Mm, oh, sit now. Really gan. Láwọn àpẹẹrẹ ìyàwó mi prepare breakfast fún mi ò jẹ́ ni àṣẹ mo fi ṣe. Kẹrin ti máa lọ ṣùgbọ́n thank you. I love you. Love you too. So, baby, màá pè to tó bá Love you. All right, bye darling. So how far? Is he on seat already? He's not on seat. Ah. Ṣé bóyá máa ń pẹ́ délé ni? Because mo ń rush bọ̀ mo rò bí àbújá ti wà behind schedule ni. Okay. It's not about lateness. Okay. Sure you understand. So I just got a call that he won't be coming to office today. uh But mo bẹ́ẹ̀ sọ lálẹ́ àná now and you told me he will be here today and now I am here you are telling me he's not coming to the office. Ṣé màá màá kọ́ wá sílé ìṣòfò lásán ni àbí kí la fẹ́ ṣe báyìí? Tí mo ṣe mọ̀ ń sìn kò tí ì ju bíi ten minutes lọ but máa fara balẹ̀ èmi náà tí mo ní kó jókòó yẹ kó mọ̀ pé màá sí ní plan b. Ah, ok ok do ọ̀gá ò sí ní ọ́fíìsì. md wà ara òun bó dẹ̀ ṣe wáyé nǹkan tó bá sọ òun lábẹ́gẹ́ ah. bí ọ̀gá lòun náà ṣe jẹ́ bó ṣe wáyé so má wọrí màá mọ bí màá ṣe sí ní kẹwọ́ schedule ẹ̀ lẹ́yìn do wọn sí around ẹ̀ sí wọ́n jáde fún meeting but wọ́n á tó dé. kó o rọ̀gà gan nǹkan tó mọ wọn yẹn bá sọ ni ṣé you understand so wọ́n lọkọ̀ máa kọ prepare rẹ fún interview pẹ̀lú wọn so ó máa work. ẹ tó bá ti jẹ́ yẹn náà ah, ìyẹn ṣì wà òkè. èmi dẹ̀ ti lẹ́ni mo sàn báyìí mi ò gbọ́dọ̀ mú kíkan o lè mú kíkan ìwọ ni kò kọ prepare rẹ fún ah, interview. <laughs> ẹ kò sí wàhálà as a lordship places so ó máa tó bẹ́ẹ̀ bí time mo kí ọmọ um, tó parí meeting báyìí. now make a call now. okay. jẹ́ nsáré make a call. Ah, Oh, babe. Babe. Hello, babe. How long? Ah, wo, I should wá ń bẹ̀ jàre. I'm still there. <sighs> Eh, show kó pẹ́ tó yẹn ni? It's almost noon. Babe, wo, ó jẹ́ máa gbàdúrà. Ọ̀gá wọn tó wá sọ́fíìsì lé mi jàre. Again? But Karim um, ó fi mí lọ́kàn balẹ̀ pé òun máa arrange meeting. Femi at MD. And that is billed for 4 p.m. Okay, good. But ṣé kí out when. She ẹ̀, ṣe ni mo fi òpó dà pé ọ̀rọ̀ mi fàmójútó. Àbí kí n lè sọ need prayer. Because ìwọ lógún à ń fè ní wọ́gà, à ń fọ̀lá wọ́gà, And I think this is my last chance here. But Although Karim jẹ́jẹ́ kó yé mi pé MD àwọn pé ọlọ́pọlọ gidi gan ni ó dẹ̀ tún jẹ́ kó yé mi wípé òun ló nílù tó ń lù fún romi ọ̀gá that whatever she says is the final. ọlọ́run á bá wa gbẹ́nu sọ̀rọ̀ èsì ayọ̀ la máa padà gbọ́ lágbọ́rọ̀ lọ́hùn ó máa bọ́ sí i. àmín àmín àmín but mo ṣáà ó pò pé ó máa work out mo wà so nervous. Ah, but babe, you know what? Um, let me talk to you later. I have so many things to study before 4 p.m bá yìí jẹ́ máa will keep you posted. okay darling i'll be expecting your call i love you. i love you too bye. bye. Zion and Livia construction company yẹn ṣé wọ́n ti submit proposal wọn For sure yes ma ok so commission sure pé o copy mi ní email àwọn WTC nature. wọ́n bá ti send it copy mi Okay. alright thank Thank you. Hello? Kumi? She's around though. Yeah. Ayé ọ kalẹ̀ ìfẹ́ ni o. fún ọkọ. Ṣeun mo fẹ́ fún mi lákòókò. Adára fún I have the hard copy of the proposal. Yes. Bury your dead. Bury your dead. Ẹyin dé ìdí ẹ̀, ẹyin dé ìdí ẹ̀, bury your dead. Bọ̀dá yìí dé. báwo ni. mo wà ẹ wá kàkà dì í. èyí ẹ pé owó ti ń jẹ bètè tó bá jó ní bètè ni mi ní jó yóò jẹ bọ́t ló fẹ́ yà ni àbí ẹlẹ́jọ. bọ́ọ̀kì ni mo fẹ́ rà. bọ́ọ̀kì ló fẹ́ yà báwo ló fẹ́ yà. mtn five hundred ọdún náírà márùn. mtn. ọdún náírà márùn airtel ní ọdún náírà márùn pẹ̀lú glo ọdún náírà méjì ó ti tán. glo mẹ́yìn. mtn márùn. mtn mẹ́yìn ẹ̀jẹ̀ méjì. bẹ́ẹ̀kọ́ mcm márùn airtel náà márùn glo méjì. glo méjì tètè wẹ̀ yẹ o glo ni kò jẹ́ tó pọ̀ jù nínú ìtọ́jú bá fẹ́ yà. glo dẹni tó bá mi ta ni. má bínú o glo tí yóò dé tòbí ní mo dé. àṣẹ fún mi ní káàtì mo fẹ́ rà. ọjà tòtí wà yà ẹ ò mọ tó ń títí tì gbà gbàyẹ̀wò mi mélòó nìyẹn mélòó ó ti pé ó ti pé. ó ti pé bẹ́ẹ̀ o jẹ́ yíjí tí mi yí tí mi. ó ti pé mi lè gba yín. wọ́n ti ti yí pọ́ pẹ́ẹ́tìtà orí ẹ̀ ti bàjẹ́ orí ẹ̀ ò pé èmi lè ń tọ́mú bó ti pé ó ti pé ó ti pé tí mi ò bá nítorí yí tí mi débi bẹ́ẹ̀ mọ̀ wá dúró tí mo mú pé. Ah. ó ti pọ̀ jù jẹ́ ń bá mú títọ́ọ̀tì màá lè jẹ. ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró. mo fẹ́ fi títọ́ọ̀tì dé. Ah, ẹ má bínú. nítorí jẹ́ ń jó tòmá lè jẹ. Ah, ìjọ òye ti fọ́ọ̀nù kì í bí ló kọ́ yìí. I can see that you once worked as a state representative before now. Can you expand it? Um, yes, ma. I was a senior sales rep of Lehigh Blocks and Carpet, mm. and that was before I wrote my complaint. Oh, I see. You mean your company floated under your own nose? Because of what I can see, The company was in existence between 2013 and 2017, and it folded the same 2017, which you were the head of state representative. How did you contribute to the downfall of the company? Um, sorry, ma. The company did not fold up. They only relocated. Oh, I see. Oh, I see. I read that the only son of the late now of the company, Mr. Patrick, relocated to his own country of origin 13 years after his father's demise. And the company must make enough profit before your emergence as the state's representative. How come the company folded the same year you worked with them? Can you expatiate it to your dapper unit on Juru to one unit on Boo, on Inco to one bay? Describe in one word what happened and how you led to the downfall of the company. I deserve an explanation. Alright, sori tí wọ́n bá ń sọ wípé èèyàn ò rìn jìnnà, èèyàn ra bukẹ́ ọ̀kẹ́rẹ́, mo ẹ̀ṣẹ̀ believe ni o, imbecile. Ah, mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Ó fọ́ níṣà ṣé ìwọ ò mọ̀ pé there is ability in disability ni àti wípé gbogbo àwọn ọmọ táwa máa ń pè lábìrún tá a máa ń pè ní àkàndá yìí tó ń bá rí ìfẹ́ tó yè koro they will come out exceptional wá máa wo md bó ṣe wà yẹn ẹyin lójú bàbá ẹ ni o bàbá ò fọ̀rọ̀ ẹ̀ ṣeré rárá o tó bá ń gbọ́ àbíkẹ́ àgbékẹ́ gbogbo nǹkan tó jẹ mọ́ kíkẹ́ báyìí ni bàbá ẹ̀ fi ń kẹ́ ọ sori despite the fact she lost her mother from birth bàbá ò jẹ́ kó fọjọ́ kan báyìí kó fi miss yẹ́rì because both father and motherly affection ni bàbá ẹ̀ máa fún mm-hmm. and look at her today now. so. but ó ga o love and affection. yes. fún abirùn yẹn. oh. <laughs> Ah, well kí n má parọ́ lóòótọ́ ó ṣòro lára ẹ̀ because she's not just brilliant she's very intelligent can say that again. wọ́n tún kàn yá mi lẹ́nu <laughs> mi ò kàn bá pẹ̀lú nǹkan báyẹn rí o. ó fi yẹn sílẹ̀ jàre so how far ṣó ṣe dáadáa ṣá. kì í má tún ẹ wájú ọ̀gá yín yẹn èèyàn lè sọ pé òun ṣe dáadáa ah àwọn questions ẹ they always cut me on unaware ó kàn gbàgà gbàgà gbàgà ni. ju unaware báwo <laughs> were you not prepared. of course i was fully prepared But I did not know I was coming for an examination of that magnitude. Oh. ore, lady yẹn drill mi bígbà tí wọ́n bá ń drill ẹ̀rọ ọlọ́ta ni o. Ó lọ mi gidi gan ni. Well, ìwọ ṣáà ti ṣe best tiẹ̀. Ah. So wàá dẹ̀ ah. fi rest sílẹ̀ fẹ́mi láti intervene. And I think with my intervention, ah. positive and salamari. Mm and náà dẹ̀ ti sọ o kò sí nǹkan tọ́lọ̀ ń ṣe. kò sí o kò sí o hopefully tó bá lè bá mi intervene then kò fi yòókù sọ̀wọ́ ọlọ́run but ah lady yẹn. Hmm. so how far kí ló wá dé tó pè mí. ṣé kò tó kí n pè é múnà àti fún feedback náà. èmi lérò pé wàá ti máa gba ọ́fíìsì lọ sí i èmi ti ṣe ah. ìdí orí tí mo ṣe. ọ̀rẹ́ mo ní ìdàtí pé ẹ ò kí jẹ́ kó mọ nǹkan tójú mi rí ibi tí mo lọ. ọ̀rẹ́ wo ojú ti ń ní gbogbo ilé ìbáyìí ní fún mi díẹ̀ ń bá bẹ́ẹ̀ mi jọ̀yọ̀ èmi máa bọ́ èmi máa bẹ́ẹ̀ yín jọ̀yọ̀ ẹ̀yin ò ní bọ́ báwo ló lè bẹ́ẹ̀ jọ̀yọ̀ rẹ̀ mo tó bẹ́ẹ̀ mi ò sí gbẹ́jẹ̀ jẹyẹ yín yé mi ẹ̀dúndòdò níbẹ̀ yẹn ẹ̀ ń bọ́tọ́. mo ní láti rẹ̀ ẹ́ gbà tó bá máa fi dé pé kí n kàn tiẹ̀ fẹ́ kódà wo mo ti fọ́ tọ̀hún kí n ṣàn kí n dẹ̀ lọ sa lókù. tí n bá dé tí n bá tó bí mo fẹ́ fọ́ tí n bá tó bó yẹ̀ mí ìyẹn yẹn máa wá jọ̀yẹ̀ jù ẹ bẹ tọ́yẹ̀ ẹ jẹ́ kí n tó wà bẹ́ẹ̀ ni wípé wo mo ti fẹ́ fọ́ tán kí nǹkan tí ẹ ṣan kí n sa nǹkan tó kù náà nìyẹn. gbogbo yìí jẹ́ ǹjẹ́ ọlọ́run tó jẹ́ ǹjẹ́ òun ni wípé mi ò jí ń jí ń yé mo máa ń tẹ tẹ́ẹ̀tì láti bìtàn tíbi ìtàn from one job to the other òun ló pa ni òun lẹbi ń ṣe ló ń dín àtọyín kun ẹyà yín bẹẹni tẹ́ǹtì bá gẹ̀ẹ́tì top àbí mo gẹ̀ẹ́tì kíyòtì tí mò ń tà bẹ́ẹ̀ tẹ́ mọ̀ pé ojú mi á tó yín ẹ̀ ní máa ṣe gbogbo iye ó yẹ títí. ṣé o ní bó ṣe ń ṣe yẹn ló dáa o ṣé o mọ̀ pé òun rérè díẹ̀ díẹ̀ mú wálé òun náà la fi yanjú ara wa tó bá wà lójú kan tí wọn ò bá ra káàdì mọ́ tó mọ̀ pé yà máa jẹ wá ni o. ayẹ́bẹ̀ẹ́jọ́ dr thomas mo ní kó dé mẹ́tò pọ̀ rẹpẹtẹ mo tẹ̀sí ń tọ́ fún wọn pé mi yín máa wá gbọ́dọ̀ yín mọ́ o ẹ máa wá bá mi yàn bí o gbogbo wọn fúnra wọn kẹjẹ yé wọn nífẹ̀ẹ́ mi mm. they love me too much mm. ibi tí n bá wà wọn wá bẹ mi. wọn tiẹ̀ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ni tòtí wà yà ẹ jẹ́ kí n tọ́ tòtí wà yà lẹ́nu ẹ dìde ẹ bẹ ń bẹ yé ẹ bẹ ń bẹ jẹ́yìn. ó dá dúró dúró dúró ó dá dúró dúró jẹjẹ ní ló dájẹ ní dìde kó. ẹ̀dà kò tí wà ẹ jẹ́ ń pè yín. a ah, máa gbé mi àyìnde. ẹ jẹ́ ń pè yín. má gbé mi jẹ́ ń dìde fúnra mi má gbéra mi. ẹ yóò gbé mi yè gbé yín. mo mọ̀ kó lè gbé mi o. ẹ tí wàá jẹjẹ ìjẹ ti pa yín dìde. ìfẹ́ dẹ̀ láàmú ìfẹ́ dẹ̀ láàmú ní àyìnde jẹ́ ń dìde fúnra mi. o ṣé ọkọ mi. ẹ ti dìde. ẹ ẹ mo ti dìde fúnra mi. bẹ́ẹ̀ ti ṣe yẹn ń tẹ ìnáwó àjòtò máa yẹ tọ̀tí ẹ̀tẹ̀dín tó tẹ̀mí tọ̀tẹ̀ wúlò tó ẹ̀tí ti yí afẹ́ yìí. Ah. aṣọ tẹbi bá ìyá tàbí tẹbi dán kan yìí tàbí ọmọ ẹ. túnde ni túnde la fi eléyìí ṣe freedom. ti túnde yeye ti túnde yìí. ẹ wọ́n jọra wọn ni. ẹ ẹ ó fẹ́ jọra wọn. bẹ̀yìn tù tẹ́ túnde owó tó yín yan àbí túnde adéyìn òye ìwọ mímọ méjèèjì. adéyìn òye ni. adéyìn òye ni. tètè wà yá. owó hmm? ẹ̀yìn ṣé gbé bàgẹ́ wọlé. ẹ gbé wọlé owó wà pẹ́ o ẹ ẹbẹ mi àti ẹnìkan náà làwọn àná ìdókòó sẹ́yìn tó máa ó jà ọkọ mi. ẹ bẹ yẹ. àbí tí wọ́n bẹ sá ilé yìí. mẹ́tẹ̀ mẹ́tẹ̀ tí bẹ yẹn kì í kì í ẹ bẹ ẹ Àyìndé lọlọdà ẹ rọra rọra rọra máa ṣubú. àjàjà látọ̀jú wò máa tu fúnpẹ́ ọjọ́ má jẹ́ kí n yí ibi ẹ̀ ẹ̀ nù. ẹ wo àwọn PDP nígbà yẹ lára àwọn táàfù wọn máa ń jẹ tẹ́ẹ̀tì owó mi hmm. wọn jọ bá mi tó tẹ̀lé tẹ̀lé pé ti bá wọn tó tẹ́ẹ̀tì wá òun lọmọ tó wá tí bíyẹ̀ ìtọ́ tó wá tó tẹ́ẹ̀tì fún mi yẹn mo fẹ́ lọ tó tẹ́ẹ̀tì yẹn fún. ta lélẹ́yìí. tẹ́ẹ̀tì yẹn ń bò ń pè èmi ọmọ yìí ni màá. Ah. tani yẹ bó bá súnmọ́ mi mo lo ti rí yẹ tó bá fọwọ́ kàn mí pẹ́rẹ́ tó súnmọ́ mi màá kégùn burúkú fún ah. ẹ ni ah, ó jẹ́ kẹ́sì ọ̀sẹ̀ ẹ méjì kó padà síbi tó ti ń bọ̀ àwọn wo nìyẹn bolo ti rí yẹ bó mo ti mọ̀ ẹ́ rí o ì tí ì rí yẹ. nàyà ni tòyè yá tí yóò tẹ̀yẹ̀ bá tẹ̀ hàtì ni dídí kí ni. ṣé ẹ ti ní jẹ́ kí wọ́n yọ yọ̀wọ́ wá fún yín tẹ̀bi tẹ́tẹ̀ fọmọ ẹ̀yìn ẹ̀jẹ̀ máa dí máa déjì fún ẹ ó sì dàbí ní bọ́ọ̀bì ẹ̀tàn fún yín tí yóò tẹ̀yẹ. àyìnlẹ sọ̀rọ̀ ẹ máa lọ kú òbí ọmọ játijàti lélẹ́yìí eléyìí ò ń ṣọmọ kì í ṣọmọ gidi ní tò yù ẹ ní tò yù pọ. dáwọ láti fojú kọ. ní tò yù tó mi jì mí. mo mi sìn wọn. náà mo ṣe wá lóyún. tí wọ́n dé tó fi fi wáyé jáde jọ ẹ̀ ó yí máa tú it's not good it's not good ẹni tó bá jẹjú yẹ ó ti jẹjú ayé ó ní jẹjú ayé o ìyá dọ̀bàjẹ́ tó fẹ́ jẹ́. lọ́wọ́ bá bẹ̀ mí o àyídé sọ̀rọ̀ bí mo ṣe sọ fún ẹ yìí o jẹ́ kó bàbá tiẹ̀ lọ. màá gẹ́gùn fún ẹ o màá gẹ́gùn fún ẹ dẹ̀ mú ẹ ni bẹ́ẹ̀ ni. ègún òbí tó dá tíyẹ ẹ bá fi lè jẹ pẹpẹ oúnjẹ bẹ́ẹ̀ ó máa yá wèjì gbogbo oyún ìgbọn àti oyè ó máa yọ jẹyìn o tó ti yẹ nínú kọ́tẹ́ pẹpẹ àbíkẹ́jẹ̀ pù ẹ èwo ló pì ẹ two options jẹ́ kó máa bá tiẹ̀ lọ. tòjúwẹ̀ yẹ. ibo ló ń lọ ibo wa. ẹ̀jẹ̀ ó yẹ ìpamọ́ yé yí. mẹ́mí pẹ́pẹ́ gbogbo ẹ̀dẹ̀. gbóyè ìwé kọ́tọ́ tó bẹ̀. gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀. ẹ pẹpẹ méjì ẹ tẹ̀sẹ̀ sóbì. ọba kú òbí ni kú òbí. ṣé bẹ́ẹ̀ bẹ̀ yín ẹ̀ wọ́n kọ́ máa lọ. ẹ bẹ̀ yín ẹ̀ pẹ̀ ẹ bọ́ bírèdì mọ́ yé yí. máa bẹ́ yín ẹ̀ bẹ̀. gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀. èké lóore tó fẹ́ pọn mẹ́ta náà ló máa pọn o. márùn-ún ló máa pọn má ṣé wọ́n ló ṣe táǹkì yìí síbẹ̀ mẹ́ta ló máa pọn hundred naira tó sì fún mi rèé o ní ti ìdílé ta ló máa ń gbowó márùn lọ́wọ́ yín ibi ìbàyí náà ni ti máa pọn. ibi ìbàyí wọ́n wo bó ṣe ń bá mi sọ̀rọ̀ tó lẹ́kọ̀ọ́ lé mi mo ní mẹ́ta ló máa pọn ní márùn ṣé wọ́n ló ní táǹkì ní àbẹ́mi ni mo ní owó mo fi ṣe nà. ẹ káàárọ̀ mọ́ ṣé kún mi kọ́ ni mò ń wò yìí. èmi náà ni ẹ káàárọ̀. ah bò ní ọkọ mi yóò ah, má dáwọ́ ọlá tẹ́lẹ̀ ah báwo ni kú ọjọ́ mẹ́ta bó o níṣẹ́ ìyanu ọlọ́run á ṣẹlẹ̀ àmín ṣé ìyàwó mi rè. Um, ó fẹ́ jọ bẹ́ẹ̀. Ah, ó jọ bẹ́ẹ̀ kí àbóhùn gangan ìyá mi ilẹ̀ o ojú ò ní tiẹ̀ o wàá bá wa kalẹ̀. sórí nílé tiwa ọkọ ló máa ń fọṣọ ah. ọkọ ló máa ń so oúnjẹ ò ní problem rárá ṣàlàfíà ló wà wàá bá wa kalẹ̀ iṣẹ́ ò sí o. Um, kò sí. kí ló ṣẹlẹ̀ tákùndáńgbẹ́lù kó máa bá tiẹ̀ lọ ó yá yá yá yá yá ó dàbọ̀ má padà wá mọ́ ẹ̀hẹ́n mò ń gbọ́ tiẹ̀. Um, kò sí nǹkan kan bọ̀ yín ni mo wá rí. ó wá rí mi. ẹ jẹ́ àwọlé tó bá jẹ́ mi ló wá rí tẹ̀ níbì kan lọ ẹ já wọlé lọ ó yá ó yá àyà mi mi ṣó ilé mi ní ẹ. kú mi ìwọ náà gbọ́ nǹkan tó sọ síta ẹni tó ń kọni tí ò dùn ṣe bó ń fi tí ara ẹ̀ gbọ́ ah, ah. àyà mi agẹ́ṣinkẹ́ṣẹ́ alóńtàpá ẹ́ bóò la ṣe máa múni ta máa fẹ́ fi gún ọmọ ènìyàn tí ò ní pariwo ta kò dá nǹkan tó ṣe o nǹkan tó ṣe ò dáa rárá. mà um, ṣebí èmi náà ti ṣetán nítorí aláìsí pé nǹkan tí mo ṣe ò dáa lóòótọ́. nǹkan tó mú mi tí mo ṣe gbéra láti lé mi náà nìyẹn mo fẹ́ wá tún gbogbo àwọn mistakes tí mo ṣe kí n wá correct ẹ̀ màmí ni mò ń wà kọjọ dáríjì mi. Hmm. Kumi, o ò lè rojú rere mi. Ah. O ò lè rí ojú rere mi. Èmi ò kì í ṣèyẹ́ ẹ̀. Ibi tí ò dájọ́ sí òun ló fẹ́ kú. Tèmi bá jẹ́ ìyẹ́ ẹ ni, o ò ní lọ́lọ́ àlọ́ wẹ̀yìn wò. Kò fèmi àtẹ̀gbọ́n ẹ̀ sílẹ̀. Tí wọ́n bá mọ̀ pé o lẹ́bí ń bí ni, Ah, ah ò ní gòkè tán kò ní tàtẹ̀gùn báwo ni wo mi èmi ò ń ṣe yẹ o èmi ò ń ṣe yẹ rárá. ìyá ìdè ah, lóòótọ́ ni ká rínú ká bì í ó sì tún yẹ kéèyàn ọbẹ̀ ẹni tó ń bínú kó gbà ẹ má bínú sí i wọ́n ní ta bá fọ̀ tún bọ́mọ wí a máa fòsì fà á mọ́ra ni má bínú ìyá mi. ẹ ṣe ẹ wò ẹ má wulẹ̀ pòwe mọ́ mi lóòótọ́ ni yorùbá ló sọ bẹ́ẹ̀ ọba àlè èèyàn ló rínú tí kì í bí ọmọ àlè èèyàn lọ́dẹ̀ ń bẹ̀ tí ò gbọ́ tó bá jẹ́ lórí ikún mi yìí ni mo máa yọ ọmọ àlè tẹ́ máa pè mí lọ́mọ àlè mo ṣe tán ebi ò ń ṣe yẹ o. màámi dídẹ̀ ń bi ṣé ìyá dáwẹ̀ ẹ fẹ́ pè yín náà mi àyè yín ọmọ ọmọ dáwẹ̀ ọmọ ọmọ dáwẹ̀ fifteen years òun ló ti bímọ ìyẹn tó máa fi dèmí náà fọ́gbọ̀n wọn mo jìyà àmọ́ màámi ẹ̀ ń tẹ́tà tọ̀yọ̀ ju ibi tó yọ̀ wá ẹ̀ ti ń bínú jù ẹ̀ ti ń bínú jù téèyàn bá wà tó bá ti nítorí dítọ̀ tó ń bọ̀ lẹ́yìn ẹni tí wọ́n ń bẹ̀ gbọ́dọ̀ tètè bẹ̀bẹ̀ if not ó máa bẹ́ tẹ́ ọlọ́run ẹ̀ ní tẹ́tẹ́ tẹ́ mẹ́rin ẹ̀ tó dúyọ́ dán ẹ ti mọ́yè ẹni tó dúyọ́ oyè dúró jùntọ̀wé rẹ̀ oyè jù díyẹ̀ ẹ wá mú nǹkan yẹn tán ẹ̀ tó wá fẹ́ pe oyè tó dá ẹ̀ tá yìí tù ẹ̀ tá yìí tù. ó mà ṣe o àìdè kò lè yí ẹ èmi ló yé ṣùgbọ́n mo bẹ ọlọ́run àti ẹlẹ́dẹ̀ẹ́ kó darí ẹ̀ṣẹ̀ jèmi torí mo ti ṣẹlẹ́dẹ̀ẹ́ tó pọ̀ gan-an. ah madam ọmọ méjì lẹ mú fọdá ọ̀nà tí kí ló ṣẹlẹ̀. mi ìmọ̀pọ̀ ti jìnnà sí mi ni ẹ má bínú sá. Ah, but even more expected by this time ẹ kọ́ ọmọ ìwà school now. Ah, school náà ló wà ara ẹ ò yá ni oògùn gan mo fẹ́ lọ rà fún. bẹ́ẹ̀ni nǹkan. Ah, agbára ẹyọ kan ni mo ní láti rán lọ sí school òun ló ṣe jẹ́lẹ̀ lòun lọ sí school sir. ni mo ṣe lọ sí school. bẹ́ẹ̀ ni sir. ok tí bá ní mo fẹ́ sponsor education ẹ̀ láti sìn tí dé university level nǹkan. èwo ni wọn sà. ọ̀rẹ́ mi sọ. E, ele. yes. nye nye nye nye nye ah yẹ́yìn de ṣé pé dandan ni màmá dáhìn mi ni bó ṣe bẹ́ẹ̀ ti mẹ́rin ah no this is too bad this is uncomfortable ah na na na. ó ní mo ṣe ní kò dárí tèmi àìdè ìyá mi ah. arákùnrin yìí ṣe bó ṣe wí pẹ̀lú gbogbo irọ́ tí mo pa pé ara kú mi ò yára kíní kan ní nìkan ní gbogbo ẹ̀ lọ́mọkùnrin yìí iṣẹ́ tán sẹ́ẹ̀dì owó síbi owó tó yẹ kí n fi rán Àyìndé lọ sí skul ah. ah. mo wá darí ẹ̀ sọ́dọ̀ ọmọkùn mi mo ní nítorí wípé Àyìndé ò dá pé tí wọ́n bá tiẹ̀ kàwé tó ríṣẹ́ tó jẹ́ èèyàn wàá lè ràn wá lọ́wọ́ ìyá mi iléèwé tó dáa ni mo fi kú mi sí gbogbo òwe tí kú mi bá lóun fẹ́ ni mò ń rà fún tó rọ́bọkùnrin yìí sẹ́ǹdì owó ẹ̀ ìwé tó bá lóun fẹ́ tó láwọn nít gbogbo ẹ̀ àfìyà ìwé jẹ rárá ìyá owó jẹ ò jẹ́ ọmọ mi kàwé tán ó jáde ó lọ sáf ìgbà tó máa dé láti agùnbánirọ̀. <laughs> Mami! Olórí orí mi ẹ̀! Káàbọ̀! Kó àjọyọrí. Ah, látànà tó ti lóde. Ẹ bẹ̀rẹ̀ ni ẹ wò bá tí mò ń bọ̀ ní lánàá traffic mo dẹ̀ ní pé tọ́wọ́ àfijì lè máa ṣú ẹ̀dẹ̀ kí n láì máa rìn alẹ́ fún ṣe dúró sọ́dọ̀ rẹ̀ kí máa jíbọ̀ láàárọ̀ yìí. ó ah! kú ah! àṣeyọrí oríire ó bàbá èmi náà ti fi ìsìn ẹ̀họ́ ẹ̀mú ti wá fún ah! mo fẹ́ nulẹ̀ ní jáde nígbà tí ọmọ mi wá sáfù tán oríṣẹ́ alálùbáríkà ah. iṣẹ́ olóríire iṣẹ́ tọmọ mi ń rí owó gidi mo wá ní kún mi mo fẹ́ kó ṣèrànlọ́wọ́ fẹ̀gbọ́n ẹ̀ bó tiẹ̀ ṣe pé ká da lókòwò kó náà rí nǹkan kan máa ṣe. ẹ sọ bẹ́ẹ̀ kù. bí mo ṣe sọ fún mi. tí yóò wá rí. ká má bòókù lọ ní olóòrò nígbà tọ́lọ́run ti ṣàánú ẹ̀ tó ti gbọ́wọ́ ẹ̀ sókè ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ni mo fẹ́ bẹ̀ ẹ̀ sàn. bọ̀dá Àyìndé. bẹ́ẹ̀ ni. kí ló ṣe wọn. kò sí ní tó ṣe o nǹkan kò ní ṣẹ̀yìn méjèèjì lágbára ọlọ́run. àmín àmín. ṣùgbọ́n wọ́n ní àjọjẹ òdùn bẹ́ẹ̀ bá ní. mo fẹ́ kó ran ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́ bó tiẹ̀ ṣe pé kò kàn dá lókòwò kóun náà máa wá nǹkan kan ṣe kó má jókòó ṣáá torí pé béèyàn kan ní nínú ọmọ ìyá tẹ́nìkejì ònú inú ìyá gan ò lè dùn débi tí inú àwọn méjèèjì máa dùn síra wọn. màámi ọkọ <laughs> ṣé ti délẹ̀ ìgbà wọlé bẹ̀rẹ̀ sí í ṣe kọ́mẹ́dì. Ah, ah. kí ló rí ṣé mò ń ta kàṣùfè. no because ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ sí ó fọ́ ni ṣé ló dàgbé bí a mọ̀ wo skate lórí Instagram ni or something òkè kò sí wàhálà kábẹ̀rẹ̀ sí ní skate ń gbà náà. because me understand reason tẹ ṣe máa ní pé kí n dábọ̀ dá àyùndé kí n dá wọn lóko. lórí iṣẹ́ ọlọ́fẹ́ dábọ̀ dá àyùndé bíi pé yàn san owó náà ni nà ó ìyí ọ̀rẹ́ wọn ò ní tábà sọ pé bóyá òkè o bóyá tó bá ń ṣiṣẹ́ wọ́n fẹ́ ra aṣọ bíi ẹgbẹ́jọdá àlọ́sódì ọ̀rẹ́ wo ló fẹ́ bá ta ló fẹ́ bá bọ̀dá àyìndé sọ̀rẹ́ ta ló fẹ́ aṣọ sísà rẹ̀ pẹ̀lú bọ̀dá àyìndé tí bọ̀dá àyìndé bá náà fẹ́ múra wọn fẹ́ wọṣọ wọn ò ní ìdáṣọ gidi because èèyàn tó rí bí wọn yẹn kò ní ìdàṣọ gidi a kò ní ìdàtí máa rán àwọn aṣọ kan fún wọn bí àwọn agbádá àwọn àǹkárá àwọn àǹkárá three three hundred paya àti ẹ̀ka kan máa rán fún wọn yes kọ́fí máa bo òun nǹkan tí bọ́dá yìí dé nídìí nìyẹn kò sí nǹkan tó yẹ fi ṣe tábàdá wọn lóko wọn lè ṣàṣeyọrí wọn lè ṣoríire wọn ní future wọn ní prospect kò sí ọjọ́ ọ̀la o oh, màmí ṣe lè ń rò pé bóyá ó máa dọjọ́ kan jọ́ kan bọ̀dá yìí dé agbéyà o a máa pamọ́ fún yín àbí màmí eré lásán ni àlá tí ò lè ṣẹ ni èmi ọjọ́ ọ̀la yín rè èmi ti máa bí ọmọ ọmọ pé ẹ̀ ń retí ọmọ ọmọ èmi ni màá bí bọ́dá yìí yẹn is just as useless as. kó gbé gbogbo ẹnu ẹ dákẹ́ ọ̀rọ̀ rúnrún wo ló ń sọ lẹ́nu àṣé bó ṣe rí rè ó kàn fáwọn èèyàn bóra lásán ni ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ tí Àyìndé bá dúró ṣé gbogbo ń tó kálẹ̀ yìí náà bó ṣe bú yìí bó ṣe máa sọ lójú ẹ̀ nìyí. màmí mi ò bú wọn i am just being realistic òótọ́ ọ̀rọ̀ ó dẹ̀ máa ń korò òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ ọ́ mo ah, tọrọ wo ló sọ jáde lẹ́nu ò ń ṣèyàn dáadáa ẹni tó bá rí ẹ tí ò sàṣòbí á ti dóní tàn wọn ni ah. ọ̀rọ̀ tí ò yẹ kó máa fi ti gbọ́ tọmọ ìyá ò gbọdọ̀ sọ sí ọmọ yẹ ọmọ ah, mú tọ́ ló filẹ̀ fún wọ. kò má mi ẹ dúró kí ló tẹ̀ ń tẹ̀kọ̀ ọ̀rọ̀ tí mo sọ tẹ̀ ń tẹ̀kẹ̀ pàṣọ́nà ní òṣèbí owó tẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́ni pé kí n fi invest àbí bí ẹ̀ ń fẹ́ láti ti proposal sí mi ṣèbówó mi ni and mo dẹ̀ sọ pé proposal yín is not convincing enough pé mi ò ṣe ẹ̀dẹ̀ ń bá mi jà ẹ̀ ń sọ̀rọ̀ èmi ṣáà ni mo náwó mi I work for my money it is my sweat mo dẹ̀ lè choose whoever tó bá wù mí láti fún lówó ẹ̀dẹ̀ ń tèkẹ́ personal mo dẹ̀ ń bá yín sọ màmí ẹ̀dẹ̀ ń yọrin fọ́rọ̀ ẹ̀yọrin fọ́rọ̀ ṣe bówó mi ni. lẹ́nu ẹ̀ kún mi. máa. èmi ń yọrin fọ́rọ̀ mò ń yọrin fọ́rọ̀. mami but that's the truth. ah ah. nípa títí tó ti mọ̀ bóyá tí ń gé irun ẹ̀ dànù ni nígbà ọkọ mi. lọ́jọ́ náà lọ́hùn mo sọ fún un àbí bẹ́ẹ̀ kọ́ mi mo ní máa gbé owó ẹ lọ kún dẹ̀ lọ ó lọ àlọ́ wẹ̀yìn wò mo wá pinnu mo gbá ẹlẹ́dàá mi pé tí ẹlẹ́dàá mi bá wà tí ọlọ́run dẹ̀ wà láàyè ẹ̀ kó fún mi lókun àtagbára kó ràn mí lọ́wọ́ káyìndé kàwé tó bá kàwé òun náà lè ṣiṣẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbàrú ni 不知道。 ṣe àwọn yàrá rògbè ṣe. ẹ wò pé a lọ sinmi ni o. Ah, ẹ jẹ́ máa gbé wọlé. Ah, ah. ẹ ṣe mà. ẹ ṣe mo dúpẹ́. wọ́n tún máa yọjú sí yín. ó dà ẹ lọ sinmi ni o. ẹ eh, mo fẹ́ lọ sinmi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yé tó pẹ́ẹ́. repayette. Megnant tu YouTube Kid Manyuk Kamu YouTube Pe Meyek Mi understand di èdè tuntun. Reason tó ṣe lè understand yẹn, mo fẹ́ kó kọ́ tán kí wàá sọ fún ẹ. Má farabalẹ̀ tí bá ti ń kó ẹ̀ kan, eré ìpalù màmá ṣe. Now two raised to power ten ló máa kọ́ kọ then lẹ́yìn yẹn wàá kọ seven raised to power four then èyí tó máa kọ last ni one raised to power eight. ẹ̀jọ̀ tẹ́ yejì tap. Ah, ah. tó bá ti fẹ́ bá tíjà sọ̀rọ̀ máa gbẹ́ ẹ̀nu lọ́lẹ̀ máa ń sọ fún ẹ. tẹ́ yejì tap. sori two raised to power ten yìí ló máa kọ gbé síwájú. ní ma ẹ jẹ́ ti ń tọ́ bẹ̀ ti tọ́ yẹn two raised to power ten wàá wá gbé seven raised to power four tẹ̀lé. mẹ́yẹn tẹ́bùn yé tó pẹ̀wẹ́ pẹ̀. last one wàá kọ one raised to power two ah sorry one raised to power eight. jẹ̀yìn bẹ́ẹ̀ náà tèmi tèjì ń tì ẹ̀ẹ́dọ́ bẹ́ẹ̀ ń tètọ́ yìí. àyìnlé má bínú ìwọ náà ló ń kó sí mi lẹ́nu gbà tó farabalẹ̀ ìwọ ló jẹ́ ń ṣe mistake. àjọmọ̀mọ̀ tó yà wẹ̀yìn àjọmọ̀mọ̀ tó yà wẹ̀yìn wẹ́yìn yé tó pẹ̀wẹ́ yìí tàbí eight raised to power eight. ẹnu bí wàá tó ibi eight náà lè jẹ. ẹ eight ni. tí ni màá ti ní. over four. gbẹgbẹ yẹ gbẹdẹ wà yín jìn ọba bọ ọyàn máa wọ bọ ẹgbẹ tí wọn bí tẹ wọn bí tẹbi wọn bí pọ wọn bí wọn wọn bí eight wọn bí ẹ wá ní títọ bí ọba bọ ọyàn ti wọ bọ. ṣé o fẹ́ kí n kọ́ ẹ àbí kí n máa lọ. ọjà tí ìjà ń tà. kí n lansa ṣèbí mo ti kọ́ ẹ bó ṣe máa ṣe ó yàwó náà fi ansa sí i tíjà bọ̀tún ẹjọ́ tíyà ń jà. kakuléètì ẹ kọ́kọ́ ṣe ná tó bá gbà máa sọ fún ẹ pé gbà tó bá gbà máa wá tún ẹ ṣe mo ti kọ́ ẹ lẹ́ẹ̀kan. èmi ò mọ bí mo ṣe máa ń ta tíyà ìtẹ̀tí bá fi tẹ̀tẹ̀ ni máa ń tíyà ń jà. kakuléètì ẹ nà. ṣé kìdẹ̀ ń jẹ pé gbogbo ẹbẹ́ tì mí tíwájú àti ìjà. mi tiẹ̀ síwájú kakuléètì ẹ kò kọ́ ánsá síbẹ̀. ten ph temu eight. nígbà tó yá fọ́ọ̀mù jáde mo tún fẹ́ kọ́ ọmọ mi tẹ̀síwájú nínú ìwé ẹ̀kọ́ ẹ̀ mi ò rí owó kò sólùrànlọ́wọ́ kò sẹ́ni kankan mo bá tún múra mo bá tún mẹ́rẹ́ ó di kàtà kàtà kàtà. Sunday. عالية الناس بيون الناس عينيك بلا قريب عينيك نمام بلا عينيك عينيك Samira Kareo ṣùgbọ́n mi sẹ́ there is ability in disability. Ẹ ti rẹ̀ kó gbọ́ àyè dédé la paré bàbá ọmọ kan wé kan àlù kan bá nílé ayé ọkàn lè ṣe fákà ọkàn lè ra wọwọ ọkàn lè tẹ ṣe bí kò owó fọ́ọ̀mù ẹ̀ tó fẹ́ gbà ní. owó pọ́ọ̀mù mi nìyí. bẹ́ẹ̀. one two three three four five six owó pọ́ọ̀mù mi tí mo fẹ́ pẹ̀ yéye nígbàdá tí wáyé owó pọ́ọ̀mù tẹ tẹ tó tún mi. ayọ̀dẹ mo lọ tó aṣọ kí lè rówó fọ́ọ̀mù fún ẹ kí wọn náà tiẹ̀ fi tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ẹ̀ wá nínú wọ́dúrópù mi gẹ́gẹ́ bẹ́ẹ̀rẹ̀ aṣọ ló kù bẹ́ẹ̀. mi understand o ẹ para balẹ̀ dandan dandan àtọyín tẹ̀ ń bọ̀ ẹ tó ẹ ta nítorí pébì lè tàwé lẹ́tí yóò ta tọ́ yín ẹ̀bà ẹ̀ tọ́tọ́ bá ní. ọwọ́ yomi yẹn bá ń tó dání ẹyin pẹ́ yo. Àyìndé ló fi gba fọ́ọ̀mù. ẹ̀gbọ́n yẹn yín dí yòó nítorí tẹ èyí ìdájọ́ pé èmi ní o ẹ <laughs> dájọ́ yun yín tẹ̀lé bí yémi níyé wè tó dédé nìyẹn tí mo ṣe di. ẹ wo ẹ ẹ ẹ bàbá jẹ ẹ ló fi gbà ló fi gbà fọ́ọ̀mù. tó èmo tèèyàn. èmi fẹ́ jókòó kí jẹun ẹ mo dẹ̀ mọ̀ pé tó bá kàwé ìwà ṣoríire sọ ẹ̀ méjèèjì tí ẹ̀ méjèèjì ẹ wò sẹ́yìn ayédàwẹ̀ ni mi jẹ́ ooo tẹ́yìndàwẹ̀ tó máa ń dáyè tẹ́yìn bá tún tẹ̀yìn orúkọ àti tí ò tún jẹ́ èyí mọ̀ mo máa fi gbogbo ọjọ́ èmi máa fi kì í ẹ̀yọ́. ẹ̀ka jọ yín yín tó yí tèmi. I will make you proud. In April, I'm in Dayton. I will make you proud. Mo dear mommy, don't tó mi ojú mi ti I don't want to trust you in any way. But you have done this for me and so much I appreciate you. Thank you. Ẹ wọ ẹbí yìí. Ẹ kàn gbọ̀dọ̀ ní ẹ kàn gbọ̀dọ̀ nínú. Ẹ jẹ́. Bye bye n'Europe, temu territoire, on est pour mi. Evi pepe pinyenye, meme ni tere mi, feduwe pep tutu. Tewa ni wan territoire yi, bọ́jẹ́ bọ́tíkọ̀yọ̀ bọ́jẹ́ òtìyìtà ẹ̀dọ̀ múbẹ̀jì máa yà àtẹ̀tẹ̀tẹ̀ ẹ̀dì pọ̀jù tẹ́bìlì tó tẹ́bùtẹ̀ ọ̀tọ̀ ìfún mi ẹ̀rọ mọ́kànkàn tó ní mọ́ ẹ̀rọ ẹ̀dí. Nyandi, nyanyao. You be mother. I love you. I love you too. It's your puppy. Yes, yes, yes, yes. Yes. I did dáadáa ló dá. Bàbá rẹ̀ sọ ń dùn. Ìṣẹ́jú. Ìdè. Àìdè. Àìdè ọkọ̀. Báyé bá jáyé, téèyàn bá jéèyàn. Tí mo bá tó padà wáyé, ara mi ló máa gbà wá sílé ayé. Ah. Torí ọmọ ni ẹ́. Eh? torí ọmọ téèyàn fi ṣàdúrà fọmọ ni. mo bẹ mo mọ bẹ pọ́ńpọ́ mi. ọmọ gidi ni pẹ̀lú bó ṣe wà ní abara pánú tó tọ́jú mi ó bàbá mi pọ́n mi kú tí mo máa jẹ mi ìmọ̀ pọ́hùn ló máa ṣàánú mi ká ní mo mọ̀ wípé òun làláàánú ọmọ ni mi ò ní jẹun tí mo ṣe fẹ́ léèyàn dájú ọmọ játijàti ah, ó jọmọ. ìyá ìyá ìgbẹ́ fáàmì ẹ̀sùn ọlọ́run bẹ̀yìn lóòótọ́ mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn kò dẹ̀ sí àwíjàre kankan lẹ́nu mi àmọ́ máa ní ẹjọ́ fẹ́ kẹ́ ẹ foríjì mi mo fẹ́ kẹ́ ẹ wọ ọlá ọjọ́ òkúnlẹ̀ ẹjọ́ torí ọlọ́run gbogbo àṣìṣe tí n bá ti ṣe ẹjọ́ ìdáríjì mi. ìyá ìyá ìyá ǹdẹ lẹ́yìn tòun ti bóyá náà rí torí yìí nígbà yí ọmọ ẹ̀jẹ̀ náà ni ó ti tẹ̀wá lọ́tún lóde àfi dáadáa yìí bẹ̀. ìbọn tí yín lè mí dáadẹ mi ìmọ̀ pẹ́ni tó ń dáadẹ. ìyá ìdè adunni àdè àmì bẹ́ẹ̀ ti máa ń pe ìyá yín tó nìyẹn. Ah, ọmọ ẹni pọ̀ náà mi ọmọ ẹ̀pọ̀ open lit, obi ń tatọ́. Àmọ ẹdúnú ń tini, ẹ̀dọ́ ti ń tìnìyàn. Màámi tó ń darú, màámi tó lépò ọmọ tó dùn tìbẹ́ ayọ́ ni ọmọ ẹ̀dọ́ tún ni oyin yìí ti ń wú ẹjẹ tó yí yín bí tẹ̀lé dáyé tọmọ ẹni o ọmọ ẹni ò ní bujú títítítí tàbí tẹ́tù bá tẹ tẹ̀tí bọ́ ẹ̀dá yìí tọmọ ẹ̀. ṣẹgbọ́n ah. mẹ́gbẹ́ mẹ́mí mẹ́gbẹ́ yìí díẹ̀ ń tì bẹ́ẹ̀ tọ́bẹ́ túmi túmi náà yí èmi ẹ̀ díẹ̀ ìdáńtẹ̀tẹ̀ bẹ̀yẹn. Ah, ah àyìnjẹ. mẹ́rin tó jẹ́ yíjẹ èmi máa tẹ ta o tí o yí pé nítorí ìjẹ láyé mi ti bàjẹ́ báyìí wọ́n ti dìbẹ̀ ní omi lọ tí yóò yí bẹ̀ wọ́n bẹ ní omi lọ síbi jíjẹ́ gidi tí màá ti yówó mẹ́mi wá fowó yẹn wọ́n fi yàn wọ́n ní ìtàn now this is my judgement yóò bá fẹ́ tí màá mi jẹ́ pèpọ̀ èmi náà tẹ̀ máa bóyá tí yóò máa jẹ́ pèpọ̀ ẹ̀yìn ọmọ bàbí dà fún mi ọmọ bàbá pọ̀ pé mi àti màmí o jẹ máa ti tètè tibẹ̀ èmi àti màmí ààrẹ tí a fìyà ti yọ sí à àbí dájọ́ sí ju tíì ìbẹ̀rẹ̀ ti máa lójú gbogbo tí a ṣe wà á tún ní má tòótọ́ mọ́ màmí. Àyìndé ìyá Àyìndé dákun ìyá mi má sunkún mọ́ abiyamọ gidi ni ẹ o abiyamọ gidi téèyàn ń pè ti dáhùn ni ẹ ní agbára Elédùmarè wá sì jèrè àwọn méjèèjì kalẹ̀. Àmín dákun bá ń foríjì kò síbi tó máa tì sí o dákun ah. torí ọ. ó yá gbígbé gbígbé bẹ́yẹn tó bóyí lé wọn lájà àyà tó pa pa pa pa pa. ìwọ náà dáhùn kún mi. ó yá gbóyún lé ah. wọn níbi àyà náà. dákun bá ń fà mọ́ra tó bá jẹ. máa ń fà á mọ́ra. ẹ wò ó ti fún lè ní ẹ̀jẹ̀ ẹ̀yìn ẹ̀ wá mọ́wọ́ bẹ́ẹ̀ ti dá níbi ìbátan. má bí ìyá mi á jèrè wọn kalẹ̀. Ah! máa yọnu máa yọnu bad boss tó máa yọnu fita tó máa yọnu fitẹ́ẹ̀tì ìgbà tí màmí á yọjọ́ díà. gbogbo ẹ̀ ló máa ṣe fún ní àyìndé ọ̀rọ̀ ti parí ó máa ṣe. kò sẹ́ni tí kò lè jẹ́yàn kẹ́ lọ sẹ́fẹ́ kẹ́ lọ sí mi. church pérébé máì ní àlèyá. ayé yìí kọjá kọjá ìbàdàn tó máa ní dé ibi ó máa ní dédé ló máa ní dé o ìbàdàn tó máa ní dé amóore mi ayé yìí kọjá yẹn. àníṣebò ríra rí bàbá ta ni ó mọ̀ láàwọ̀ àdáni wáyé mi yìí tó tọ́ ẹni tó dáwà ó tì í mọ̀ ń wá máa jẹ́ àló ti mọ ohun wa máa jẹ́. ọ̀bànà gàdé ló máa rí dé. àyìnbí àléyà. dédé ló máa rí dé o. ìbí ọ̀bànà gàdé ló máa rí dé. ẹ̀dá ayé ayé kọjá yẹn. ọ̀bànà gàdé ló máa rí dé. yo. Ibelo maride, mine ali.